oògùn láti bọ́ lọ́wọ́ èyíkéyìí nínú àwọn àrùn tó ń da ọkùnrin àti obìnrin láàmú lórí ètò lẹ́sẹ̀ sexual disease àwọn àrùn tí ò kí ń jẹ́ kí èèyàn róyún ní tí ò kí ń jẹ́ kí nǹkan ọmọkùnrin náà ṣe dáadáa èyíkéyìí nínú àrùn bóyá èèyàn ní bóyá blood ó dédé ń rí blood unnecessary àbóbìnrin tó dédé ń rí tó dédé ń discharge unnecessary then witness of sexual power fast ejaculation ẹ ti yẹ yín sin low sperm count fast ejaculation àwọn oríṣiríṣi àwọn àrùn tó máa ń da ọkùnrin nǹkan ọmọkùnrin láàmú àti obìnrin láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n lè conceive kí wọ́n lè dọ́lọ́mọ láyé bí infertility ó ti yẹ yín so síwájú kó tó ṣiṣẹ́ tí mo fẹ́ kọ èyí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní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 Larubawa ẹ̀ ní abatu sauda wa get ye eri black seed oil wa get black seed oil wa wá bá mi gẹ̀ẹ́tì apple tá a máa ń jẹ yẹn èyíkéyìí kò bá jẹ green apple kò bá jẹ red apple àmọ́ green yẹn wa òkè green apple apple tá a máa jẹ fruit yẹn o lè gẹ̀ẹ́tì ẹyọ kan wàá wá blend ẹ̀ wàá fún omi ara ẹ̀ jáde tó bá ti fún omi ara ẹ̀ sínú glass cup kan wàá wá bu ṣíbí méjì kàlóńjì ọ̀ẹ̀lì wàá bù sí i tó bá ti bu sí wàá ṣe láàárọ̀ kó tó jẹun wàá tó ṣe lálẹ́ kó tó sùn tó bá ti bu ṣíbí méjì black seed oil yìí sí wàá mú tó bá dalẹ́ náà wàá mú ṣe treatment yìí fún twenty one days gbogbo èkéyìí tó lè máa da ẹ̀dá láàmú lórí àtobìnrin ni àtọkùnrin ni tí ò jẹ́ kó róyún ní ni tí ò jẹ́ kọkùnrin náà kí nǹkan ọmọkùnrin ẹ̀ ṣe dáadáa ni low sperm count weak erection quick ejaculation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtobìnrin tó yẹ pé ó dédé ń discharge àbẹ́jẹ́ dédé ń flow ṣe treatment yìí fún twenty one days so ẹ gbìyànjú kẹgẹ́tì all ìwọ̀n àbàìṣe kàfàgbà national apps tó ń wò more than three hundred àìsàn fifteen thousand là ń ṣe egbògi láti India láti China ní Arab country ní àkọsíbẹ̀ prophetic medicine ní ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ gẹ́ẹ̀tì transformer eleven hundred power tó ń ṣiṣẹ́ fún tọkọtìyàwó tí wọ́n ń wojú ọlọ́run weak hmm, erection quick ejaculation long penis. Uh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ike nínú àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú infertility ni fún tọkọtìyàwó ẹgẹ́tì ẹ̀ ẹ wọ́sọ̀pá lórí plus two seven six one two nine five six three eight.